الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run bá ọlọ́run bá tí ó tó kó wájọ papọ̀ lẹ́yìn tí a ti fi àdàgbà tafsiri yọ́rọ̀ síwájú kí a tó bẹ̀rẹ̀ Ramadan lẹ́ni tí àárín kalọ́dọ̀ lọ́wọ́ba wípé a tún ma padà pàdé lẹ́yìn Ramadan padà tọ́lọ̀wọ́ba lè kẹ́lábà sẹ́wà kù lórílẹ̀ ayé àlọ́wọ́ba lè kẹ́lábà gba èròǹgbà náà gẹ́gẹ́ bí a sì gbèrò ẹ̀ ọlọ́wọ́n bá ní kọjọ tó wọn ọlọ́wọ́n bá ilé báyìí ọpẹ́ ńláńlá ni fún àǹfààní ńlá tọ́lọ́wọ́n bá àdíkẹ́lá fún wáyé àǹfààní yìí àǹfààní tó tóbi ni láti fi sí àwọn àtúnṣe àwọn kùdìẹ̀kùdìẹ ilé dájú kó ti wáyé látọ̀lẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa síwájú bákan náà kí a lè bá sí àlékún dáadáa ilé tó ẹ́ sí tí wọ́n ti sípò padà pẹ̀sílọ bá ọlọ́wọ̀n bá wọn ní nírò àǹfààní ilé tọ́nà bá lè gẹ́rẹ́ fún àwà yìí pé kó sùn wọn sẹ́rin wa lẹ́nu bàtà tó sẹ́kù láyé yóò tún máa lékún sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn dáadáa táàmà ṣe tọ́nà bá kọ́mọ fún wa ní dáadáa ṣe tá a ti a máa wá foríjì lọ́dọ̀ ọlọ́wọ̀n bá lórí ẹ̀ ọlọ́wọ̀n bá lẹ́gbẹ̀ẹ́ ó sì máa pàwọn ẹ̀ṣẹ̀ náà ìwà foríjì náà tó ọmọ jẹ́ ìbádà ọlọ́ọ̀bá ní pẹ́tọ́ ọmọ fún wa ní ipò tó ga pàǹtẹ́sùn fọ́lọ́ọ̀bá pẹ̀lú pé àwọn ọlọ́ọ̀bá láforíjì torí báyìí àǹfààní yìí nítorí pé a sì sẹ́kù ilé ayé tàbí lọ sókè tàbí lọ sílẹ̀ ẹni tí ó bá ti kú kò ní rán àǹfààní ìmọ̀ ẹnu tó bá ṣe dé tọ́lọ́wọ́ bá lè kíláfí ní títán déwà ìbẹ̀ náà ni a ó parí sí ibi tó ti pa ìwé iṣẹ́ ti ẹ̀dẹ́ nìyẹn àmáwé iṣẹ́ ti wá báyìí wọn àti ìpàdé wọ́n sì ń kọ́ wọ́n sì ń kọ́ ìgbàmí náà bá rí kẹlá kọ́lọ̀ jẹ́ kí àmàkàmàrí dáadáa kọ́ nípa wa gbogbo àwọn mítà kù sí abẹ́lọ́mbà kọ́lọ̀ bá rí kẹlá kí sàfún kó sí àfúnkẹ́ fún wa mẹ́ la ilaha illallah àlàyé eléyìí gbà wá tó bí oríire ọ̀sẹ̀ bí mọ́kànlá láti sàlàyé ayà ọ̀kan èso yìí nítorí pé ayà yìí ó ní ṣe pẹ̀lú alámọ̀ríkà tí ó ń fa awuyewuye láwùjọ tí a wà ayà yìí sì wà nínú ayà tí àwọn tí táwọn kan máa ń lò lẹ́rìí láti fi jẹ́rìí fún àwọn èèyàn lórí alámàrí pé ó tọ́ láti máa fọ́lẹ̀ kẹrẹ ni nítorí pé ṣe bá àwọn màláíkà náà ṣe lọ ṣe bẹ́ẹ̀ fún ànábì Adam alayhi salam a fi bí di ọ̀sẹ̀ mọ́kànlá ní ẹ̀lá fi ṣàlàyé àwọn kan wọ̀nyẹn alhamdulillah ọlọ́run bá ti ní kí a yọrí àlàyé náà síwájú kí a tó kó gbá sílé fọ́rọ̀mọ̀bọ́ọ̀nù àní padà sórí ẹ̀mọ́ àyàfi kékeré tó lè jẹ́ istidrokat àwọn ìlépa bákọ̀ọ̀kan ibi tá a parí sí òun náà ni pé a ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàgbà yìí pé kódà yìí máa lọ tẹ̀ fún sàárè yẹn kí a máa tẹ̀ fún sàárè nítorí pé yẹn fi ń kí ẹni tó wà nù sàárè yẹn

pé kò kí òkú má nǹkan ká ti rò papọ̀ má nǹkan ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ pé torí pé tabawo nǹkan yìí ìjọ wà nínú ṣíṣe ọmọ ẹ̀dẹ́ ọmọ ẹ̀dẹ́ adama kọlọ máa kí òkú tó wà lọ sáré láìsí pé nǹkan dàmú yàn kí ní tò ní ni àbá nẹ́bí ń kí ànẹ́bí lọ sáré ni tó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá nínú ọ̀rọ̀ yìí wọlé tó bá ti di pé a lọ ń tẹ̀ fún báyìí wọ́n ní ó ti bọ́ sẹ́bọ̀ nìyẹn àwọn ò wọ́n ṣe yàtọ̀ níbi eléyìí báyìí rárá ṣé bá ní ṣe yìí so nípa pé kò sí nǹkan tó lè mú èèyàn máa kí ẹni tó wà nù sáré tí ó bá ṣe pé èèyàn ti ní àwọn àdìsọ́ kankan nípa ẹni ẹ̀ tó yẹ sí pé yóò ti fẹ́ máa sọ ẹni ẹ di pé àgbẹ́tọ̀ ọlọ́run ọba fún ni ẹ̀ so ilé báyìí òun náà ló jẹ́ sí pé ó yẹ kí á sọ́ra gan torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ma ń ṣerú nǹkan báyìí ní tòótọ́ ta bá wò wọn àwọn tí lọ ma ń tẹ̀ fáwọn sáré ẹ̀dàkùn sá lọ ma ń kí sáré ẹ̀rì kékeré kí wọ́n lọ ń kí sáré kékeré kí wọ́n lọ ń kí ẹni tó wà lọ sáré o wọ́n ní àwọn àdìsọ́ kankan tí wo ìṣesí àwọn èèyàn tó tọ́ àríkẹ́ bó ṣe rí lélẹ̀ ilé yàtọ̀ fún afẹ́kí rẹ ni tààsì jọ wà ní iwájú ara wa báyìí tí bá ní sí tààmà pé lé báyìí jáwọ́ ti láàdà aláàdà àwọn èèyàn ó wà lórí pé wọn fi bẹ́ẹ̀ pọ́nra wọn lé tí bá ní sí bẹ̀t aláàdà àwọn èèyàn kò wà lórí wípé wọn máa lọ sí bẹ́ẹ̀ fáwọn òkú nù sáré so ilé báyìí ni a ní láti ṣe ìlépa bá lórí àwọn ọ̀rọ̀ tí a ti sọ sẹ́yìn so nítorí ní abala tí a sọ̀rọ̀ ń parẹ̀ yìí naam a ma tẹ̀síwájú lórí àlàyé aya tí a ń bá lọ nínú suratul Kahf aya tí a bọ̀ sí tàbà bọ́ sí báyìí oní ni áyà ẹlẹ́kọ̀kànlé ní àádọ́ta aya verse 51 inshallah ta'ala a ma káyà náà lẹ́yẹ̀kọ̀kan sórí ìtàbá ti kà á máa tú tàbá tú yẹn tán á káyà mí á pẹ̀lú pẹ̀lú ọba bismillah أعوذ بالله من الشيطان الرجيم náà síwájú àyà yìí tàbá padà sí àyà tí àyà tí a ké gbẹ̀yìn tí sí àyà àádọ́ta ẹ̀rì fọ́lọ̀mọ̀bá alìkílá ní fún ẹgbẹ́ wasajadu illa iblisa kana minal jinni fafasaqa an amri rabbi afatattakhidunahu wa náà wáhùn lákùnmà àdúù bí sàlẹ̀ zọ́ọ̀lì ní ìdàbàdàdà náà afatattakhidunahu wa dhurriyyatahu awliya'a min duni wa hum lakum adu bi sàlẹ̀ zọ́ọ̀lì ní ìdàbàdàdà ọlọ́run bá lékelá yíyàn kankan fún wa ní báyìí ọlọ́run ní gbogbo àwọn màláíkà nígbàtọ́lọ́run bá lékelá pa wọ́n láṣẹ láti tẹ̀ fún annabi adam ọlọ́ni fasajadu gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ̀ láti ọlọ́wọ́n bá illa ibelis ọlọ́ni àyàfi bilisi nìkan bí o bá ti máa pè náà ni wọ́n ní bilisi ibilis lára orúkọ tó ń jẹ́ ni àti sàlàyé yẹn síwájú tẹ́lẹ̀ ọlọ́ni àyàfi bilisi nìkan òun náà ni ò tẹ̀ láti ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá àlékẹ́lá wájé kùn kankan yé wá bí áyà yìí kálẹ̀bà gbàgbọ́yé torí pọ́nà ọba àlékẹ́ láti sáájú sàlàyé fún wáyé pé àwọn màláíkà la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn òkín sẹ lọ́wọ́ba gbogbo tọ́lọ́wọ́ bá sì pa wọ́n láṣẹ náà ń ṣe kámàbà wá rò yí pé ìlísì iná wà nínú tó bá jẹ́ sí pé malak lòun náà tó bá jẹ́ pé áńgẹ́lì ọlọ́run bá lòun náà òun náà bá sẹ̀lásìn ọlọ́run bá gẹ́gẹ́ báwọn yóò kúrò ẹ̀sìn sẹ̀lásìn ọlọ́run bá tó pa àwọn màláíkà òkè ń sẹlọ́run bá rárá so káwọn bá wá rò pé à ìbọ́nà láwọn màláíkà sẹlọ́run ni èṣù ṣe wá yarí ọlọ́run ni à káànà minal jinni eléyìí ṣe màláíkà káànà ọlọ́run ni àìnú àwọn àlìjẹ̀nú lọ́wà eléyìí jókòó wáyé pé àṣẹ́ èṣù àṣà ni àsáàlì jẹ̀nú ni lànàbí sallallahu alaihi wasallam nínú hadith tí alimam muslim gbà wá ìrìnà tí bẹ́ẹ̀ Bukhari náà gbà wá ní ojú ìfikún bẹ̀ títí alimam muslim ó dá lójú dáadáa anábi sallallahu alaihi wasallam sọ pé a khuliqatil mala'ikatu min nur ọlọ́run wà lẹ́gẹ́lá dáwọn mala'ika látara ìmọ́lẹ̀ àti bí ìmọ́lẹ̀ lọ́wọ́n bá lẹ́gbẹ́ láti dáwọn màláíkà nítorí ẹ̀ ibi tọ́nà wọn bá ti dá wọn ibi tó dáa ní nítorí ẹ̀ ní tọ̀bí àwọn fi dá àdámà wọn fi dá ilé báyìí ẹ̀kọ́ ti ń kọ́ wa ni pé nígbà míì tẹ́yẹ̀ bá wá nílé tí ò dá tí pìlẹ̀ yàn bá dá ń gbà míì àwọn tó bá jáde ń pìlẹ̀ ó ní ìsábà dáa wọn kì í sábà àyàfi ẹ̀sà tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lá bá tàbẹ́ sà lẹ́sà ní tíyẹ̀ bá wá ní ìdílé tí ó dá lọ́pọ̀lọpọ̀ gbà a mọ́ sábà fàkẹ́ni ẹ̀nà mọ́dá nítorí pé aslo ẹ̀ ìpìlẹ̀ ibi tó ti jáde ìpìlẹ̀ ibi tí ó dá ní àmọ́ tíyẹ̀ bá wá láti ibi tó dá tíyẹ̀ bá wá láti ilé tó dá tó pé ìpìlẹ̀ yẹn dá irú ẹni bẹ́ẹ̀ náà sábà máa ń dá nítorí pé ibi tó ti dá ibi tó ti dá ló ti dáadé dáadáa ni ó sì máa rí ẹ̀kọ́ dáadáa ni ó sì kọ́ àyàfi ẹ̀sà nínú àwọn èèyàn náà ni máa ní máa ń jáde láti ilé tó dáa tí ó wà ẹ̀yà kódà àwọn ọmọ sọ pé ah ilé tó sì wá dáa ilé tó sì wá jáde ilé tó sì wá dáa ní ilé ìṣẹ́ wá yà báyìí àbọ́ máa lè léèrè ni àbí kìí sọmọ àbí àbóyọ máa lè lẹ́gbíwá fún wọn léèrè torí wọ́n ti rò pé irúwà tí ń wù yọ jọ mọ́rún àtàwọn ará ilé ìbáyìí mọ́ ń wù àwọn ọmọ akẹfin sí kò yí báyìí nìsí nítorí ìjẹ́ pínú hadith anábì kan anábì ní tazawwajul wadudal walud anábì ní tẹ bá fẹ́ fẹ́ yàwó ma tó nífẹ̀ẹ́ bet alwalud obìnrin tó lè bímọ kó láti mọ́ obìnrin tó lè bímọ náà <laughs> alwaluda alábìnrin ká fẹ́ obìnrin tí tó lè bímọ dáadáa <laughs> àwọn fíta aláfẹ́ ní tó bá rí òmórù wó <laughs> báwo ṣe mọ́lẹ̀ sí sọ ah. now àyẹ̀mọ́ obìnrin tó rí òmórù wó tí ò bí kankan ọ̀pẹ́lẹ́gẹ́ ti fẹ́ níbi gbogbo ayé so àwọn afá sàlàyé pé báwo láti mọ̀bìnrin tó lè bímọ wọ́n ní báyìí sí mọ̀bìnrin tó lè bímọ ní pé ẹsẹ́ rí padà sínú mọ̀lẹ́bí rẹ̀ ẹwọ sọmọ́ bímọ dáadáa nù mọ̀lẹ́bí ẹ̀rí pé kódà àwọn dókítà náà máa ń lo nǹkan yẹn téèyàn bá lóyún gbà míì tàbá fẹ́ mọ̀ bóyá possibility kó bíbejì wà wọ́n máa béèrè pé inú ọ̀ràn yẹn ta ló bíbejì rí tàbí ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lè rẹ̀ rí náà wọ́n ta ló bí àfin rí inú ọ̀nà yìí torí possibility kí wọ́n náà bí àfin bẹ so yíra ní sí so bá sí máa mọ obìnrin tó lè bímọ ní pé áwò ìdílé tó ti jáde sánmà ń bímọ nílé hùn àbí wọ́n kí ń sábà bímọ obìnrin tàn bá sábà bímọ nílé hùn ó pọ́ sí ẹ̀ ó súnmọ́ kó náà bímọ so alùwàlóòdù bá sì máa alùwàlóòdù nìyẹn obìnrin tó lè bímọ so ẹ́rì pé tí mo fẹ́ sàlàyé tí mo fẹ́ fàyọ́mẹ̀ ni pé ẹ́rì pé ìpìlẹ̀ ibi tó ti jáde ó pàtàkì pọ̀ ìmọ̀ pàtàkì ìmọ̀ nílapa lára lára ẹ̀tuntun ibi tí ibi tí ẹ̀tuntun bá ti jáde ìpìlẹ̀ tẹ́tuntun bá ti jáde sábà máa ń nílapa so náà lọ́fà ló jẹ́ pé irú àwọn nǹkan báyìí irú àwọn nǹkan báyìí wọ́n máa ń dárú nǹkan bẹ́ẹ̀ padà síbi téèyàn bá ti jáde so báyìí nìsí so kọ́nà ọba kí ó dákun kó dé kí kó sí àwọn èèyàn wa léèyàn rẹ̀ ó dẹ̀ kọ́nà dé kọ́nà dẹ̀ sí àwa náà léèyàn rẹ̀ kí àwọn tó dáa kó lè jáde lára wa so báyìí nìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí ẹ̀rí ìyá ń sasẹ́wó bàbá mogbó bàbá ń tọ́tí ìyá ń fa pàrágà ẹ̀rákùn ẹwà lọ́mọ ń fọ́gbò ó ní ọ̀bá lè kò sí ní fógò ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kírímínà ni wọ́n tí wà ní ti bàbá ìyá ẹlòmí àti bàbá ẹlòmí kírímínà ni wọ́n so de definitely ọmọ náà lè yà kírímínà àbẹ́ẹ̀kọ́ ni so o mọ́ sábà ṣẹlẹ̀ ọlọ́run bá ní ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam sọ pé khuliqatil malaikatu min nur ọlọ́run bá dáhùn màláíkà látara mọ́lẹ̀ ni èyí ẹ̀lọ́lọ́fà ló fi jẹ́ sí pé àwọn màláíkà náà wọ́n jẹ́ ni tó mọ́ wọ́n jẹ́ ìmọ́lẹ̀ kò sí òkùnkùn kankan nínú ìwà wọn wa khuliqatil jann anábìnà àwọn àlìjànú wọ́n dá wọn min marijin min nar wọ́n dá wọn látara flame flame àwọn ẹ̀nà bídá ti dá wọn nìyẹn bídá ti dá wọn àlìjànú nìyẹn al-insan wọ́n wá dáwọn mẹ́dẹ́niyà mimma wusifa lakum nínú àwọn nǹkan tó ti ròyìn fún yín nínú al-Qur'an yẹ ibùnà ti dáwọn mẹ́yà min salsali min hama'in masnun abi wọ́n dáwa láti bí arọ̀fọ̀ gbígbẹ bí tó ti dáwa ma nabi adam ni so ibà nìsí iná lọ́pàá ló jẹ́ pàwọn àrìjẹ̀nú gàdégàdé wọ́n máa ń pọ̀ ìkọjá àlà wọn máa ẹ̀rípa àlìjẹ́nu máa ń kọjá àlàgà tàbí èèyàn bá kú nínú álámù tí wọ́n tí wọ́n kó sọmọ ànẹ́bí ádámà lára sẹ́n pé kọjá àlà nìyẹn torí iná náà máa tayọ àlà àbí ìtayọ àlà ni iná náà máa tayọ àlà tọ̀bí àwọn ó sábà máa ń ṣe kíni ó sábà máa ń ní làpá lórí yàn òun náà lọ́fà tí ṣe tọ́ni náà ẹmọ̀ tóun náà fi ríra rẹ̀ nu torí tọ̀bí ààrẹ òun ibi tí tọ̀bí ààrẹ ti wá náà ni tóun náà fi wò ó nìyẹn iná sì ní tótọ́ ààrẹ pé gbogbo nǹkan lòun jùlọ lòun lè bàjẹ́ ní ọmọ sá ṣe bá nìsí àmánà ti gbàgbé pé kò sí bí náà ṣe lè pọ̀ tó omi náà lọ̀gá náà ṣe bá nìsí so ilé báyìí àmì sàlàyé látara pé ọlọ́run balẹ̀ kan díkò wáyé pé èsù tẹ́hùn yẹn kèése kan náà wà kèése kan lára àwọn màláìkà lórí torí tó bá yẹ pé ìkan lára àwọn màláìkà ni no kò ní tapàṣẹ ọlọ́run ọba alálá yóò ní láti máṣẹ ọlọ́run ọba sẹ́ni ọlọ́run ọba ní ma ashhadtuhum ọlọ́run ní ma ashhadtuhum khalqa samawati wal ardi wala khalqa anfusihim wa ma kuntu muttakhidhal mudillina abuda ọlọ́run ọba ní gbogbo àwọn tí ẹmú ní ọlọ́run ọba àwọn kèfèrí

in eh, eh, pe ni kankan nu da si o ko seju o olorun ba ni ko seju rara nigba temi olorun ba nda san ma tile wala khalqa anfusih ko da olorun nigba ti o nda awon gaga fora awon na olorun ni ke se seju won lo nfin nda ah, won so ba ni si a torí pé nígbà yẹn ọlọ́rọ̀bọ̀ ò tí wọn àti ìmá bẹ ọlọ́run kọ́ dá sánmà méjèèjì náà ọlọ́run dálẹ̀ méjèèjì ṣé bá ní sí síwájú kọ́lọ́run bá lẹ́gẹ́rá tó dá àwọn ẹ̀dá tí ọmọ gbénu méjèèjì so ọlọ́run bá ń jẹ́ kó yáyí pé ìgbà tó ń dá àwọn ẹ̀dá ńláńlá méjèèjì sánmà àti ilẹ̀ méjèèjì ọlọ́run lòun pè wọn sí mẹ́ngbà náà èmi ọlọ́run bá nìkan ni mo dá dúró ní ìdẹ́dà láì lẹ́ni kẹka tí ń ràn mí lọ́wọ́ nígbà tí èmi ọlọ́run bá nìkan náà bá wá lẹ́ni tí ń ràn mí lọ́wọ́ lórí àwọn àdá ẹ̀dá tó ní agbára yìí báwo lẹ́sẹ̀ wá rò yìí pé wọ́n jẹ olùrànlọ́wọ́ fún èmi ọlọ́run bá lórí ìdarí àlámọ̀rí tí ń ṣẹlẹ̀ nínú méjèèjì báwo lẹ́sẹ̀ rò ẹ tí ọ̀dá sáà ẹni tí òun bá ṣe dá sánmà tí òun bá ṣe dálẹ̀ kódà òun fúnra rẹ̀ kọ̀ mọ́ bá ṣe ṣẹ̀dá rẹ̀ kéde ṣe ju kò ṣe jù rẹ̀ tàbí ń ṣẹ̀dá rẹ̀ òun lawárò yí pé tí àwọn wàhálà bá wá ń ṣẹlẹ̀ sí wa nínú àwọn àyè tọ́lọ́run bá dá òun lawárò pé yọ́mọ wá kún ọlọ́run lọ́wọ́ àwárò pé agbára ọlọ́run bá nìkan ò lè ka àfi ká mú ẹni yìí ká mú ní olùrànlọ́wọ́ fún ọlọ́run bá tọ́yẹ́ sí pé yóò máa ṣe ìrànlọ́wọ́ fọ́lọ́run ọba a sì máa wá nǹkan yẹn lọ sọ́dọ̀ rẹ̀ yàtọ̀ fọ́lọ́run ọba nígbà tó yẹ pé àwọn àyè tó ń gángbé yìí tọ́lọ́run fi dá kò sí séjú ẹ̀ òun fún rẹ̀ gan tọ́lọ́run bá fi dá kò séjú ẹ̀ bọ́lọ́run ọba àlékẹ́ ló sì ṣe máa darí ẹ̀ náà ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló wà toróhun náà nìkan kò dẹ̀ ní sẹ́nìkan tí ó mọ̀ fọ́lọ́wọ́ bá ní mara kò dẹ̀ ní sírú ọlọ́wọ́ bá nínú darí àwọn alámàrí tí ń ṣẹlẹ̀ ní méjèèjì nítorí ọlọ́wọ́ bá alékírá fi ń sọ láyé mínú al ọlọ́ni qul ud'u alladhina za'amtum min dunillah ọlọ́wọ́ bá ní tọ́bádé bẹ̀rẹ̀ al-qiyama àti láti ilé ayé náà ọlọ́wọ́ bá alékírá ń challenge àwọn tí ń pè nǹkan méjàtọ̀ fọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń challenge wọn látàyé ọlọ́ni kò lédè alladhina za'amtum min dunillah àwọn tẹ́ nígbàgbọ́ wípé wọ́n lè ràn yín lọ́wọ́ lórí gbogbo àwọn nǹkan tẹ́ ń wá ní oore àbí lórí àwọn aburú tẹ́ ń wá pé kó má ṣẹlẹ̀ sí yẹn ọlọ́ni ẹ máa pè wọ́n àwọn tẹ́ gbẹ́kẹ̀lé yẹn ọlọ́ni ẹ máa pè wọ́n fala yamlikuna mithqala dharra ọlọ́run bá ní àwọn wọ̀nyí wọ́n ní kápá lórí in tó kéré bí ọmọ náà gún láti ṣe fún yín lóore àbí láti ti dànù fún yín láburú fala yamlikuna mithqala dharratin fi samawati wala fil ardi ọlọ́run ni wọ́n ní kápá lórí tó kéré bí ọmọ náà gún ní sánmà méjèèje àbí ní ilẹ̀ méjèèje wa ma lahum fihima min shirk ọlọ́run ní àwọn ẹ̀dá méjèèjì sì ní bá ti dá wọn àwọn wọ̀nyí ò ní kópa pẹ̀lú ọlọ́run ọba lórí dídá wọn àwọn eléyìí wọ́n ní ìgbìyànjú kankan tán wá dá fún ọlọ́run ọba nígbà tọ́lọ́run ọba lékẹ́lá fẹ́ dáhùn ẹ̀dá méjèèjì táwa sọ pé àwọn náà sá contribute wọ́n ní nǹkan táwọn náà fi ran ọlọ́run ọba lọ́wọ́ nígbà ọba ń ẹ̀dá méjèèjì ní ní fi kópa nínú ọba sì ń ọba ní kò dẹ̀ sí tọ́jẹ́ ni tọ́jọ Ọlọ́run Ọba tó lè ṣerú nǹkan tọ́lọ́run Ọba ń ṣe nínú wa kò sí ẹni náà tó ẹ́sgbé ní kápá láti ṣerú nǹkan tí Ọlọ́run Ọba àlékẹ́ láti ṣe nínú gbogbo àwọn tẹ̀rù wípé ẹ fẹ́ máa pè lẹ́yìn Ọlọ́run Ọba yìí mi ò kí ń mú àwọn ẹni àánú ní olùrànlọ́wọ́ fún ìmì ọlọ́run ba lórí àlámọ̀rí kàkà kódà yìí sí ìmì ọlọ́run ba ìmì ọlọ́run bẹ̀kí ń gbélé wọn lọ́wọ́ wà máa kún tù mú tẹ́kìdà àyàbùdà ọlọ́ni ìmì ọlọ́run bá so látara báyìí gbogbo àwọn táwọn èèyàn ń pè yàtọ̀ fún ọlọ́run báyìí tán sì yọnu sí kí àwọn èèyàn máa pè wọ́n asọnunù ni wọ́n ọlọ́run ọba lékelé ò ní múrò àwọn bẹ́ẹ̀ lólùrànlọ́wọ́ fọ́lọ́run ọba lórí àlámàrí kàkà náà ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا nàbàlọ́ ọba alékẹ́lá ń fún wa ní ìròyìn wáyé pé tó bá jẹ́bẹ̀rẹ̀ kìyàmà aláhùhúsí ashihad ní ṣẹ́jú gbogbo àwọn èèyàn pátápátá ẹni tọ́nà ọba alékẹ́lá bá fẹ́ fi sẹ̀sìn lọ́nà ọba alékẹ́lá bá ń ṣe múkàbá ìfún àwọn tọ́nà ọba alékẹ́lá bá fẹ́ fi wọ́n sẹ̀sìn lójú gbogbo èèyàn ọlọ́run bá ní kílọ́mù wá sọ fún pé wa yawma yaqulu nadu shuraka'iya alladhina za'amtum za'amtum ọlọ́run bá ní kílọ́mù wá sọ fún àwọn kèfèrí àwọn tí ń pè ẹlòmí yàtọ̀ fún ọlọ́run bá tó ń fi ẹlòmí ìṣerogún fún ọlọ́run bá ọlọ́run bá wọn aṣọ fún wọn níṣẹ́jú gbogbo àwọn èèyàn pé ọya nadu shuraka'iya alladhina za'amtum àwọn tí wọ́n jẹ́ subhanallah ìdójútì ńlá lélẹ̀ ìbànújẹ́ ńlá lélẹ̀ báyìí ìyẹpẹrẹ nílá òun náà lélẹ̀ báyìí ọlọ́lọ́wọ́n ma wá sọ fún ẹbẹ́ pé náàdù ṣúrọ̀ká iyalladhina za'amtum àwọn orogún èmi ọlọ́wọ́n bá tẹ́ fi ṣe orogún fẹ́mi ọlọ́wọ́n bá ń gbà tẹ̀ wà nílé ayé yẹn tẹ́ rò pé wọ́n dáàbò yín kò ń bí aburú àbí tẹ́ àbí kẹ́ máa pè wọ́n lónìí kan fi kán láyín kùnú yàná fàdà ẹ̀hùn ọlọ́ni wọ́n pè wọ́n tó tọ́ o àwọn òpònú òkùnkùn pè wọ́n fàdà ẹ̀hùn ọlọ́run bá ní falamiyestajibu lahum ọlọ́ni àmá àwọn Ṣàngó àwọn Ọbàtálá Ọbàtósà àwọn Tijani àwọn Ibrahim Niyas wọn ní dáǹfà àwọn guru maraji ẹ ṣeun àwọn samashad gbogbo àwọn wọ̀nyí táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run ọba wọn ní dá wọn lóhùn àwọn táwọn èèyàn ń pè yàtọ̀ fọ́lọ́run ọba méjìlá lè pín wọn sí àwọn tí wọ́n ń pè tó yẹ wọ́n sì yọnu sí káwọn èèyàn ni wọn gbogbo ẹni tó bá yẹ pé àwọn èèyàn ń pè lẹ́yìn máa pè wọn irú ẹni bẹ́ẹ̀ a ìkan nínú àwọn olórí èṣù lọ́wà olórí kan nínú àwọn olórí èṣù lọ́wà àwọn èèyàn kan wọ́n bẹ tó yẹ pé àwọn èèyàn ń pè wọ́n bẹ àwọn ò sí káwọn èèyàn máa pè wọ́n òun náà ní bí anabi Isa aleyhi salatu salam àwọn èèyàn ń pè bẹ̀tì kéyí pòun ló yọ́nú sí wọn ká máa pè wọn bẹ́ẹ̀ náà ni Uzair àwọn àwọn Yahudi máa ń pè àmọ́ òun kọ́ ló yọ́nú sí pé ká máa pè wọn bẹ́ẹ̀ náà làwọn màláíkà àwọn èèyàn máa ń pè wọn àmọ́ àwọn kọ́ lọ́yọ́ sí káwọn èèyàn máa pè àwọn bẹ́ẹ̀ náà làwọn àlùjànnú kọ̀ọ̀kan àwọn èèyàn máa ń pè wọn ṣùgbọ́n àwọn kọ́ lọ́yọ́ jú wọn kan yẹnu síbẹ̀ nítorí ọlọ́run bá lè gíra fi ń sọ láyé mínú al-Qur'an ọlọ́ni kùlídà ilẹ̀ dínà zàmtù min dúni fàláyàm likúna kashfa dúrì àǹkùn wà látà hwílà wùláyíkà ilẹ̀ dínà da'un yabtaguna ila rabbihim alwasila ayyuhum aqrab wa yarjuna rahmatahu wa yakhafuna adhabah inna azaba rabbika kana mahdhura ọlọ́run bá ní kulidi alladhina zamtum min duni ọlọ́run rí ànábì máa sọ fún wọn pé gbogbo àwọn tẹ́ gbọ́kànlé lẹ́yìn ọlọ́run bá yẹn ó yẹ máa pè wọ́n fala yamlikuna kashfa durri ankum wala tahwila ọlọ́run ní wọn lè gbé aburúkú fún yín láíláí wala tahwila kódà wọn lè sárọ́ bí fún yín pé ẹ̀hà tàbá ti wá gbé kó àwátá á sì wá gbé kó lóyìn yàrá sórí ẹlòmíì ọlọ́run ní wọn lágbára bẹ́ẹ̀ wọn lè gbá burúkú yányán wọn à sì lè rọ́ kó lóyìn sórí ẹlòmí ulaika alladhina yad'un ọlọ́run bá láwọn tẹ́ ń pè yí gan eléyìí bá lójú kóyọ pé àsáwọn ẹni rí kan bẹ táwọn èèyàn máa ń pè tí wọn yọnu sí ọlọ́run bá ní ulaika alladhina yad'un àwọn ànábì ọlọ́run tẹ́ ń in tí wọ́n ń sáré lé lórí tí wọ́n dẹ̀ ń ṣe lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wọn òun náà ni pé bó làwọn sì rí ọlọ́run ọba sìn ayyuhum aqrab ọlọ́run wá ní èwo ló wá súnmọ́ ìyọ́nú ọlọ́run ọba jù nú ẹ̀yin méjèèjì inú ẹni tí ń pọ̀ ọlọ́run ọba àtẹni tí ń pe ẹ̀dá àwọn tẹ́yìn ń pè gan ọlọ́run ọba làwọn ń pè ta ló súnmọ́ àánú ọlọ́run jù ta ló súnmọ́ kọ́lọ́run ọba dáa jù nú ẹ̀yin méjèèjì ayyuhum aqrab wa yarjuna rahmata àwọn gẹ́rùn kan rahma ọlọ́run ọba ni wọ́n fi ń sin lọ́wọ́ bá wàyẹ̀ kọ̀ fún náà àdáàbà wọ́n ti ń páyà yọ lọ́wọ́ bá káwọn máa wọ náà lọ́wọ́ bá náà fi ń sin lọ́wọ́ bá torí pé iná àdáàbà rabbika kana mahdhura ọlọ́ni torí pé ìyá ọlọ́wọ́ bá tọ́ dáre ànábì kana mahdhura ìyà tó ní agbára ni o ìyà tó ṣe kíni o ìyà tó ní agbára ni so ilé báyìí jókòó rẹ̀ pé àwọn èèyàn kan bẹ tó yẹ kí wọ́n tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà àwọn tí wọ́n yọ́nú sí àtàwọn tí wọ́n yọ́nú sí gbogbo pátápátá lọ́lọ́run ó ní ẹ̀yin tẹ́ ń pè wọ́n ilé ayé ó yẹ pè wọ́n lónìí kan yọ jáde kónú yọ ọlọ́run ọba fada'uhum ọlọ́run wọ́n pè wọ́n tòótọ́ falam yastajibu lahum wọ́n ní dá wọn lóhùn o ọlọ́run ní wa ja'alna bainahum mawbiqa a wá fi sí àárín àwọn méjèèjì ìyẹn ni pé àárín àwọn tí wọ́n ń pèèyàn tó ń pẹ̀lú mí yàtọ̀ fọ́lọ́wọ́n ba àti àwọn tí wọ́n ń pè yàtọ̀ fọ́lọ́wọ́n ba tó sì yọnu sí kọ́mọ pé àwọn ọlọ́run ní àwa fi ìparun ìparun àwa fi sáàrin àwọn méjèèjì iná a fi iná a fi sáàrin àwọn méjèèjì àti kéníkejì wọn ni wọ́n wọ̀ná waja'alna bainahum mawbiqa ebe ni tafsir tọ́pọ̀lọpọ̀ àwọn almufasirun dúó lé lórí pé yẹ wọ́n pé n tọ́lọ́wọ́n bá lékẹ́lá ń sọ ń bì ní pé ọlọ́wọ́n bá lóun ó fi ìparun gàgá ìparun iná lòun ó fi dí gàgá láàrin àwọn tí ń pè lómi àtọ́ fọ́lọ́wọ́n bá àtàwọn ọmọ mi pé bẹ́yìn náà hum hum yẹn ó ní ó padà sí ọ̀dọ̀ àwọn hum dọ̀míìrù tó wà ni àwọn mùsùlùmí àwọn mùmíní àtàwọn kèfèrí so kọ̀tádà sàlàyé bẹ̀ ṣé bá so lórí ìkéníkejì inú tafsir ní tó ń jẹ́ pé wà náà ni pé ọlọ́run ọba àlékè ló fi parun sí àárín àwọn tí wọ́n ń pè lómi yàtọ̀ fún ọlọ́run ọba àtàwọn tí wọ́n ń pè yàtọ̀ fún ọlọ́run ọba àbí àti àwọn tí wọ́n ṣe kíni o tí wọ́n jẹ́ mùmínì tí ọmọ wa jẹ́ gàgá tó yẹ pé àwọn kèfèrí àwọn ọ̀tá ọlọ́run báyìí wọn nílé sí kíni o wọn nílé lọ́dọ̀ àwọn apá kejì wọn ọlọ́run báyìí sàlàyé lè báyìí nínú al-Qur'an nínú suratul Baqara jàre ọlọ́run bá àlékè láńjẹ́ kó yẹ pé ọlọ́run tó bá débẹ̀ alkiyama idh tabarra'a alladhina tubi'u min alladhina taba'u wa ra'ahu al'adhaba wa taqatta'at bihim al'asbab ọlọ́run bá ní idh tabarra'a alladhina tubi'u min alladhina taba'u tó bá débẹ̀ alkiyama àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn èèyàn yàtọ̀ fún ọlọ́run ọba tán tó ń tẹ̀lé láyé ẹ̀ wọ́n mọ̀ bọ́pá bọ́sẹ̀ lára àwọn tí ń tẹ̀lé wọn pé ṣé sáwàlá wípé kẹ́ máa tẹ̀lé wa sáàrán yìí iṣẹ́ ẹ̀pá àkàrán yìí àwọn fúnra wọn ní ọmọ bọ́pá bọ́sẹ̀ pé àwọn ọmọ yìí rí o wọ́n mọ̀ bọ́pá bọ́sẹ̀ lọ́dọ̀ àwọn tí ń pè wọ́n nígbà tó wà ní ayé wàkọ́lá lẹ́dínà tábàáyù àwọn tí wọ́n wá tẹ̀lé àwọn èèyàn ní ayé tán fi sọ wọ́n nù yìí wọ́n máa sọ pé law anna lana karratan tó bá yẹ pé a bá tún ní opportunity kan sí ni tá a bá tún lè padà sílé ayé ni fanatabarra minhum kàmá tabarra minna àwa náà bá lọ bọ́n pabọ́sẹ̀ kú lára yín lé ayé ẹgẹ́ bẹ́ẹ̀ náà sì wá padà sọ pé subhanallah eh fanatabarra minhum kama tabarra'u minna kadhalika yurihim Allahu a'malahum hasaratin 'alayhim Ọlọ́run bá ní bó wọn Ọlọ́run bá lè kóló ṣe fi gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ṣe hàn wọ́n lọ́jọ́ gbé dalkiyama nìyẹn hasaratin 'alayhim tí ó mọ̀ wá jẹ́ àbámọ̀ fún wọn wọ́n mọ̀ á sàbámọ̀ ha wàhálà dé lónìí wa ma hum bi kharijina minan nar Ọlọ́run ni wọ́n ní jáde kónú náà wọ́n mọ̀ gbé bẹ̀rẹ̀ gbére ni ṣùkọ́lọ̀ wà lè kí lákúdà ń kó sànú wa ṣe lè báyìí jẹ́ kó yẹ wa wípé gbogbo àwọn táwọn èèyàn ń pè láyé yìí tó bá díjọ́ gbèdà kìyàmà wọn ní lè ràn àwọn tí wọ́n ń pè wọ́n lọ́wọ́ lọ́jọ́ gbèdà kìyàmà o gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ ká sọ́ra gan gbogbo à ń tẹ̀lé yàn à ń tẹ̀lé yàn ẹ̀ ń ṣe wò lágbájá ẹ̀ wòlí lágbájá ẹ̀ kìíní kan ṣe kìíní kan ẹ̀ kìíní gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹ̀tàn táwọn oníṣúfí máa ń ta àwọn ọmọ ẹlẹ́yìn wọn yẹn ẹ̀ àbáwọn mọ̀kọ́dàmù tán máa ń ta àwọn mùrìdùn àwọn mùrìdàt àwọn àwọn àgùntàn tí ń tẹ̀lé wọn lọ́kùnrin àti lóbìnrin tán máa ń tàn wọ́n yẹn wàláhì tó bá dé bẹ́ẹ̀ kìyàmà wọ́n padà gé kàbámà jẹ́ o ṣé báyìí nísìnyí torí àwọn wọ̀nyí ti fi àwọn ọmọlẹ́yìn wọn lọ́kàn balẹ̀ pé ẹ má wọ̀rí lórí gbọ̀ngbà tẹ́ ẹ bá sà ti ń ṣe tẹ́ ti ń ṣe tọ̀rí kọ tiwa tẹ́ ti ń tẹ̀lé wa a sì pẹ́yìn lọ́jọ́ gbé ta ló sọ fún ọpọ́ màlìjẹ́nà ni mo bèèrè lé kó sì pẹ́ ọmọ pé kíyàn máa sọ pé yín sì pẹ́ yín wọ́n ti kọ́ stamp ara ẹ̀pọ́ màlìjẹ́nà ní ọ̀nà ó sì wá máa sì pẹ́ yàn wọ́ so ẹ pé wàláì níta alẹ́ mi sì gbọ́ra lẹ́nu pé àwọn sẹ́wù ó sì pẹ́ wá so kò sí kinní kankan so kọ́nà ọba kó sọ wa kó dáhùn wa so àwọn wọ̀nyí kọ́nà ọba ìlékẹ́lẹ́ kó dáhùn kó bá wa là wá lójú so ibà nísìn wọ́n pè wọ́n lọ́jọ́ gbẹdàkíyàmọ̀ wọn ní dáhùn o wàláhì wọn ní dáhùn lẹ́yìn ẹ̀ báyìí ìparun lọ́lọ́wọ́n bá lékeré sí kíni o lọ́lọ́wọ́n bá lékeré fi dí gàgá láàrin wọn so ibà ní sìn àtẹ̀kẹ́ ní kejì wọn sì ní ọmọ náà ni wọ́n jẹ́ so abẹ́ lọ́wọ́n bá lékeré lákúlà ń kó là wá tí wà nínú gbèkùn bá dé so gbogbo àwọn wọ̀nyí abẹ́lẹ̀ ọba kọ́lọ̀ jẹ́ kójú wọn là torí pé ẹ̀sìn ojú dúdú nìyẹn kójú yẹn dúdú nìyẹn ẹ̀dàkùn ibi tí kíní tí àwọn èèyàn tó ń gọ̀ tó wáyé láwùjọ ìbá ẹ́ káwọn èèyàn tó ń gọ̀ tó báyìí ẹ́kàn lójú ẹnu mí yọmọ fresh báyìí kò túnmọ̀ sí pọ́gbọ́n fà wàláì tẹ́ ma wọ́n lójú tí ẹ ah, ṣe wá dá tó yìí àti bẹ́ẹ̀ kọ́ ni làákàyè rẹ̀ dá ojú kan dá ni làákàyè dọ̀tí so kọ́nà kó sànà wa because àwọn tí máa ń tẹ̀lú àwọn èmi máa ń wo bí làákàyè wọ́n ṣe dọ̀tí tó so ibà ní sí so ẹ̀tànjẹ náà sì ni wọ́n ti kó làákàyè wọn lẹ́rú so wọ́n kà wá ń fi làákàyè wọn ṣeré ìgbàgbọ́ wọn ni pé ẹ tó bá dé bẹ̀rẹ̀ kìyàmà àwọn wà di omi wòlíì àwọn yóò wá mú àwọn sínú kùn tó bá dé wá tí wá wọnú àjẹ́nà yóò wá <laughs> <laughs> láàm ọdún mọ́ sọ̀rọ̀ náà yóò fi wọ́n <laughs> sí mú bí tábà <laughs> inú náà yóò sí lọ fún yín inú náà yóò sí lọ fún yín jáde <laughs> ẹjọ bára yínú náà papọ̀ yín tó yẹ́ bá ní sí so àwọn èèyàn sọ wọ́n sọ wọ́n sọ wọ́n sáré kìyàmà ìdíkóòtù àsípa ilé ayé yìí wà láì wọ́n sáré kìyàmà ìdíkóòtù àsípa so ara àìmọ́lọ́ àìnígbàgbọ́jọ́ ìgbèrè àkíyàmà nẹni so kọ́lọ̀ bá kó sànà wa subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu now one two three four ojúbà five wọ́n ní tí àbáwárẹ̀ èèyàn tó gbọ́ yíbẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wọ̀nyẹn tó ń sì mú pé ilé tó clear sí mìírí àwárẹ̀ lè mìíràn tó wá dúró àgbóyé pé à ní kí ní ẹbọ níṣẹ́ so òun wá ń fojú aláìníkan sí wo ẹni tó bá gbọ́yé lẹ́sẹ̀ pé à aláìníkan sí ní ẹ̀ serious ẹ̀ dúdídé tó yíba nìsí wọ́n ní ojú kí láti máa fi gúrú yàn bẹ́ẹ̀ ojú aláìmọ̀kan àtojú aláṣejù èyàn bá fi ń wo lóyìn abẹ́ ẹni tí ó maka ni ẹ ṣókùnmù tí wọ́n mú o mú pẹ̀lú ẹ̀rí tó hàn sí ọ ni èyàn kan náà mú ṣókùnmù pẹ̀lú ẹ̀rí tó hàn sóhun náà láìsí pẹ̀lú fẹ́nu pé à ah, gbogbo àwọn ẹ̀rí tí wọ́n ló mú wáyé èmi ò rí gbọ́yé sí pé nǹkan tí ń sàlàyé nìyẹn kódà àwọn àlàyé tèmi lórí ẹ̀ lórí ẹ̀ lélẹ̀ báyìí so nǹkan tèmi rí gbọ́yé sí òun náà ni pé nǹkan yìí o ẹ̀ṣẹ̀ ni kò ń ṣẹbọ kí wọ́n wá túmọ̀ sí pé kí wọ́n wá máa fojú pé aláìníkan ṣe wò so ilé ìbáyìí àṣejù pátápátá gbà ní kọ́mọ̀ jẹ́ pàṣejù gan náà ló lìdí ẹ̀ lọ síbi hukumu tó fún yẹn àṣejù yẹn gangan tó ń wà lára rẹ̀ yẹn òun náà ló lìdí ẹ̀ lọ síbi hukumu tó lágbára tó fún yẹn tí ó bá ní ṣe kọ́nà ọba kó sànú wa so ilé ìbáyìí lára àwọn nǹkan tí àsábà ni lára tóun bá ti sọ náà ní kíní so ibá ní sìnyí so ilé báyìí kò sínú manhajjú saraf. àwọn sọ̀hábà wọ́n ní àwọn ìyapa lórí àwọn masáyì tó ń kálukú sì dúró lórí mọ́kífẹ̀ tó fi kú ní ẹnìkan ò sí rẹ́nìkan sáláì níkàsí so ibá ní ẹnìkan ò rẹ́nìkan sáláì níkàsí nígbà tó jẹ́ sí pé nǹkan tó ń kálukú mú pẹ̀lú ẹ̀rí ti ẹni pẹ̀lú ẹ̀rí tó hàn sí ni ẹ̀yọ́ká fún wa ní nǹkan kan ọ̀rọ̀ kí a hàn áyà Qur'an àbí ká hàn àwọn àhàdí ìtọ́jẹ́ ìsọ kíyàn gbé kọ́ ọmọ kékeré tí ò lè kà lọ́rùn Abdullahi ibn Amr ibn al-As gbọ́yé ni pé ọmọ kékeré tí ò bá ti lè kà àwọn ayé àti ọlọ́mọba àlejò fi ní ká wá sọ yìí àtàwọn àhàdí àwọn adkar tánàbí fi ní ká wá sọ ìyẹn lè hàn kó gbé sí lọ́rùn àwọn yòókù àwọn ibn Mas'ud Abdullahi ibn Umar àwọn ibn Abbas àwọn nínú ìran báwọn bá ti lè ọmọ tí ò ká tí ò lè ká lásìkò ànábì ànábì máa ń fún ọmọ wí tẹ̀lá ànábì lẹ́yìn ní síbá ànábì náà láwọn ọmọ kéjìké pàápàá jùlọ Hassan àti Hussein ànábì máa ń ká fún ọmọ wí titi wọn ló sì correct abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ Abdullahi bin Amr bin As òye dúó lórí nǹkan tó ń dúó lórí àwọn ọ̀wọ́ àmọ́ wọ́n dìbò pé aláìníkànṣe ni ọ ẹ̀ tí ọ̀dá sàn aláìníkànṣe bò àwọn nǹkan ó tó pè pé kódà bá tán pè kódà kó gbára lé iṣẹ́ àyà Kùránì lọ gbára lé ọwá sí ẹbọ́nu a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq nǹkan tí a kí ń wá sọ pẹ̀lú àwọn pẹ̀lú àwọn kalamullah ni kalamullah al-Qur'an kalam kẹsẹ̀ makhluk ìdí in tí ó ma jẹ́bọ̀ ní pé tó bá yẹ pé makhluk ẹ̀dá ni Qur'an tó wá ń gbára lé ẹ̀dá èyàn gbára lé kàlámù lọ ọwá tó sẹ́bọ̀ tó lè ní ọmọ ìyàtọ̀ láàrin ìgẹ̀bọ̀ rárá ẹ gbogbo jálàbí oye bá ti jálàbí ẹbọ ní ìgbàlùmọ́gbẹ̀bọ ní gbogbo jálàbí jálàbí ń bẹ tó jẹbọ àwọn jálàbí ń bẹ tí ìsẹbọ àbáyàn háyà kùrán àbáyàn ni bẹ́ẹ̀ kò tí ì kéé sẹbọ bídá nìyẹn àmẹ́dára tó bá ti la idẹ́ lọ ẹ̀hẹ́ ẹbọ nìyẹn tó ara wọn fatuwa tá a mọ́ ń gbọ́ àwọn fátọ̀ inesi ní ó níbi tó ti máa ń wá látọ̀dọ̀ àwọn èèyàn wa john náà ni number two number two wàlík sára náà wọ́n ní tẹ́yẹ̀ bá hadith tó ní tí ẹ bá pàdé kèfèrí lójú ọ̀nà kíyàn fún kíyàn fún ọ̀nà ma kíyàn má jẹ́ kí oyin kọjá fàtọ̀rúhú ilẹ̀ àgbìyà ti tọ̀rí ẹfún má ẹfún dáadáa ọba lè já kọta kan kọjá bẹ̀ ọwá ní tó bá jẹ́ pé obìnrin lè yán pàdé ńkọ́ ìtó tó tó wá dáa <laughs> ó tó wọ́ gbogbo ẹ̀ ló fún kún pẹ́pẹ́ tí a ma wá fún òun náà mẹ́gbẹ́ ọ̀nà ni wàhálà dínú hadithu tí yẹ wí mọ̀dílù markazi ó tún sì gbọ́ lára àwọn hadithu fi ń kọndẹ̀mù sahih bukhari nìyẹn ó tún sì gbọ́ kéèsè gbogbo kèfèrí náà fún mọ́nà kèfèrí tí wọ́n bá ń bá wà jà ní ọdá tó wá jẹ́ bẹ́ẹ̀ sánàdì ma àwọn kèfèrí tánàdì bá sówò ní madina sánàdì fún wọn mẹ́gbẹ́ ọ̀nà ní bá wọn sówò ní fún wọn pa mẹ́gbẹ́ ọ̀nà náà ẹ́ tó gbọ́nà ọba àlékẹ́lá sọ wípé ọlọ́run ọba ní innallaha la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid-din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim so ibà ní sí àmọ́ tó bá ti di pé àwọn kèfèrí tí wọ́n gbógun ti wá tó yẹ pé ní àwùjọ tí Islam ti ní agbára ẹ̀ tí wọ́n máa ń nǹkan tán sàlàyé nìyẹn so àmọ́ kèése obìnrin kèése obìnrin ní èyàn wá fún mọ́ ẹgbẹ́ ọ̀nà síbà nísìn so ilé báyìí láàrin àwọn ọkùnrin sọ́kùnrin ni àti àwọn obìnrin sóbìnrin tí ẹ understand so nǹkan tí hadith ń sàlàyé nìyẹn so nítorí ẹni pé ẹ̀fí lérí kankan náà sálà tó wá gbàgbọ́ yẹ lọ síbi pé kí a máa fún obìnrin lóbìnrin mọ́ ẹgbẹ́ ọ̀nà so ilé ìbáyìí fitna ni wákàkiri so kọ́nà bá kó láwá kó mi fitna number 3 alaikum wá náà ni o tún wá ń fi kí ní àwọn ojú ojú ò lè lára tí ò lè tí ò lè ju pé bọ́ọ̀sì inú náà lọ́rọ̀ ní dáadẹ́rẹ́ náà láwọn ikú òní pétrọ̀ lẹ́nu yẹn ní o ti yé mi tó àmọ́ bóyá wọn pè é ṣe kúrò yẹn ṣe kúrò òun. náà wọ́n lẹ́nìkan sọ wípé a ẹ̀ lè láǹfààní méjì kò sí lábẹ́ <laughs> wọ́n lẹ́nìkan sọ fáwọn wípé ṣètọ́n tọ́yà ya bó ṣe yà pé ọlọ́run ìyá jẹ ọlọ́run òsì sàbójí fún àdámà rẹ̀ náà lọ́fà tó fi rí bẹ̀ torí pé bí tọ́lọ́run bá ti dá náà lọ́fà tí ó fi ṣe nǹkan tó ṣe àbẹ́ẹ̀ ni ibi tọ́lọ́run bá ti dá òun náà ní tòótọ́ àmọ́ ń gbà míì náà ọlọ́run bá ní kẹ́lá máa dáyàn látara nǹkan bẹ́ẹ̀ tó ìjẹ́sí pé tó ń ti bẹ́ẹ̀ á àwọn tó jẹ́sí pé wọ́n sì dá kódà kọjẹ́sí pé ìpìlẹ̀ wọn dá ṣe bá rí sí nítorí pé nínú àwọn àjẹ̀nú tó wọ́n jọ dá láti bìkan náà àwọn tó jẹ́ nire pọ̀ nù wọn wa anna minna salihun wa minna duna dhalik kunna tara'iqa qidada ṣe bá rí sí àwọn ẹni rí ń bẹ nínú wa tán pọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ń bẹ oríṣiríṣi ni wá so yóò wá ti torí ẹ̀kọ́ wá sórí ibú kọwá sọ rẹ̀ dédé ibú so ibà ní sèso ìyẹn máa ń wá bí òyìn sọ rẹ̀ dédé rire ni so ibà ní sèso ìyẹn nìyẹn so wọ́n ní ẹ pé tabátúwò náà iná gan ò lè jésù akáwòlẹ̀ ń tara wa náà nígbà tán dáyàn látara náà ṣe bó yẹ bí náà lòun náà so bó ní náà ṣe fẹ́ jó eré lẹ́wà làákàyè tó dọ̀tí ni ẹ tí ọ̀dá sáà síwájú àwọn báwọn kò nídìí ẹ̀ńkáyà kùránì kò nídìí ẹ̀mú làákàyè tó dá wa ẹgbẹ́ kanta làákàyè rẹ̀ tó dọ̀tí ẹkàn wá bí léèrè pé irú kata àfà máa ń ṣe fún àwọn bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹni tágbára yẹn bá ká ni tẹ bá mọ ìgbájú aládìmú ẹ̀hó gbajúbò ẹ̀hó gbajúbò dáadáa tó bá pariwo yéyéyà ẹni rọrùn ìbéèrè rẹ ni mọ̀ ń dáhùn à ìbéèrè mi wọ́n ń dáhùn sí lé gbajú fún kó máa béèrè béèrè à ìbéèrè rẹ ni ẹ wá bí léèrè pé o fíìlì pain ní ìsìn àbò fíìlì pain àyíò lóun fíìlì pain ó dùn ah. ọwọ́ ni mo fi náà àbí ó lọ́wọ́ ni kí lọ́wọ́ lára ọwọ́ awọ àti ẹran àtegun ẹ̀kẹ́ rẹ̀ ń kọ́ awọ ẹran àtegun ìgbàtí méjì wá pàdé ń kọ́ ìnira bá wà bí ọ̀bá bẹ́ẹ̀ náà ni tí ìtọ́nà bá wọ́ná yóò rí ìnira ó ti kàlás tí bá ní sí ìdáhùn tó tọ́ fúrú wọn so number three number four wa alaikum salam náà wọ́n ní níbi hadith sáré yà lọ pé káfẹ́ obìnrin tó lè bímá ta sì nífẹ̀ẹ́ sí wọ́n ní ta bá ti wá wo ìran irú obìnrin bẹ́ẹ̀ ta bá rí pé ìran tí wọ́n kí ń bímá ni wọ́n ní só tó ń torí nǹkan ta lè má ti torí ẹ̀fẹ́ kò tó ń torí ó sì tó ń torí ọ̀nà méjì ni téèyàn bá wò pé a pẹ̀lú bí tó sì jáde yìí possibility ni possibility ni pé kó má kó má lè bímá àmá yóò túmọ̀ sí pé kò ní bímá rárá torí pé ẹ̀ nílé èèyàn kan tí ìrànwọ́ wa yàgàn látòkè délẹ̀ ẹ̀ẹ́ra àwọn tí ń bímọ nù ra wọn náà òkè tó bá yẹpá àwọn èèyàn lọ́jọ́ ń kọ́ so ẹ fi àǹfààní pé à torọ́nà ọ̀daràn kankan wá ìkọ́nà wá ìyá gbogbo wọn lága wọ́n bá tẹ̀ wá yàgà bó lẹ́sẹ̀ wá rí ilé ìtẹ́rí bó lẹ́sẹ̀ rí ààrẹ ìlérí náà nù wọ́n ti kákùrùn so èyàn lè fi àǹfààní ẹ̀lẹ̀ pé à ah, ok ó lè jẹ́ sí pé trend ẹni ìlú máa mú ẹ̀tí understand so bet ànádi kan fi yẹn sọ fún wa yí pé àkáwò tó bá nítorí pé àti bímọ tó pọ̀ sí tẹ́ bá rò pé ah, pẹ̀lú ìran ẹni yìí ó túnmọ̀ nítorí nǹkan bẹ́ẹ̀ ká má sọ pé irú ẹni bẹ́ẹ̀ aláṣejù sí kí o ó ní nǹkan tó paralẹ̀ tá bá dẹ̀rẹ̀ tó fẹ́ so imani ti ẹ sí kí ni imani ẹgbẹ́ ni ẹ tó bá dẹ̀ padà wá bímọ náà alhamdulillah tí ó bá dẹ̀ padà bímọ so àdáwò lọ́nà bá lè kíláfi sí fún wọn allah alam nípa last january nílẹ̀ tó wá nígbà rẹ àfẹ́ká àti ọtí wá sí ọtí ní àwọn àwọn tó bá ayé wá nípa jẹ́ ẹ̀bà rẹ ló ti jẹ́ àwọn míì tó wọ́n rò pé wá ìrìnà rẹ̀ ọdún ti gbà látara mọ́ ìsìn náà àwọn míì lè mú un wọ́n bá ń ṣe wá sí kìsìn sí ni wọ́n máa gbọ́ wá sí ìrìn lórí tó àtọ́ ní ìrìnà láwọn pápápá lẹ́gbẹ́ fún àwọn ibi alábòsí gbogbo wọn kẹwọn láwọn ṣe wá àti ìrọ̀jù wọn bá láwọn ti kírun ẹ wọn dà àrùn wọn nù òkúrọ́ ni wọ́n o alábòsí ni wọ́n o òkúrọ́ sì ni wọ́n náà fẹ́ ra sọ́rọ́ ẹ̀ báyà àbí ìyẹn tẹ̀lé sẹ́ńkẹ̀bẹ̀ ní gan tó tó náà àwọn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí ọ̀rọ̀ tó panilẹ́kùn gan ni a máa ṣẹlẹ̀ sọ́mọ fà náà ó ṣẹlẹ̀ sọ́mọ bẹ́ẹ̀ni náà ó ti yé mi ó ẹbí pọ̀tírẹ̀tì pé ibi tí lọrin máa ń pẹ àpò mẹ́rẹ̀ sí dé bẹ́ẹ̀ni tó kò sí ibi tí ò lè jẹ́ kó lè jọ mọ́ òjòkú àmọ́ yí tí wọ́n yà yẹn lẹ́nu jù ní pé ibi tá a pè ní kíbílà gbogbo mùsùlùmí kọ bá tún jẹ́ pọ́ mọ́bẹ̀ ní ọ̀yà pòkí tó báyìí àmà bàyánú jẹ́gẹ̀ irú wọn tó wá ní bẹ́bá sọ wọn ní jíẹ wí pé kí ni alájà níyà mi kódà bàbá mi òun ni ìmáàmù mọ́sálásí wa so wọn tẹ̀mí sí màlé bí mi sí ni wọn bí ọ sí ṣe bá ní sí wọ́n máa lọ́rin ní mí kíníkà ní mí so àwọn ọ̀rọ̀ kátàkàtà bá àwọn àìmọ̀kà báyìí ní ọmọ aṣọ lẹ́jáde lẹ́nu irú èyàn tó bá ti rí báyìí irú ẹni tí bá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ kèfèrí ní tòótọ́ tó yẹ sí pé inú àwẹ̀ ni wọ́n sọ báwọn èèyàn pé ẹ bá àwẹ̀ lójú jẹ́ ẹ̀ká àwẹ̀ tètè kí ló ọtí rẹ̀ ẹmọ gbọjí subhanallah lẹ́yìn tí wọ́n mutí tẹ́nu àwẹ̀ èèyàn mutí náà àwẹ̀ ó tó wọ́n sọ báwọn ah subhanallah ìdẹ̀ pé ẹ mùsùlùmí tọba rí àwọn èèyàn tí tọba ráwọn èèyàn tí ń ṣe lẹ́kṣọ́ tọba ń ṣe lẹ́kṣọ́ ní ọdẹ́ pápápápápá fẹ́jẹ́ ìgbẹ́gbọ́ àwọn ilé bá àwọn ilé yíò mọ̀dá kan ma bá àwọn ọmọ ma tán ṣe múnádì kí ní gbogbo wọn tán ṣe wá sí kúfùrù kan tónù ó di kúfùrù ẹlẹ́ẹ̀kejì kúfùrù ìǹkàrù ní talákọ́kọ́ kúfùrù ẹlẹ́ẹ̀kejì kúfùrù ìrọ́dùnú ọba tó wá rí ẹ̀ tí ń kírùn ẹgbẹ́ wọn dáwọn ilé ló bá mùnẹ́fì kí ni wọ́n ìrún kí lẹ́n kí àwọn ilé yìí ah, ẹwọ kí yẹn ya ọ̀tọ̀ ọlọ́run dé bá wọn àmọ́ kò tí ìtúmọ̀ sí pé ẹni ẹgagá kò tí ìtúmọ̀ kò tí dìkẹ̀ fèrè àwọn orísìsí àwọn àdáàrù ń bẹ nínú ṣẹ̀ríà o

àwọn alámàrí kan bẹ̀tẹ̀ máa máa ìmàkà fún olà alámàrí tó bá yẹ pé kọ̀fán káàndù àwọn èèyàn mọ́ kìí sọ̀rọ̀ àwẹ̀ tó ń gánmà wọ́n sọ bá wọ́n yẹn pé ẹbà rẹ̀ ló ń jẹ́ kìí wọ́n sọ bá wọ́n yẹn pé ìrànwò náà kí ẹ̀dàkùn sí aláìmọ̀nú àrí kọ̀mà kó sí ọmọ lọ́rin sí ni tẹba ń because wọ́n wo bí àtẹ́yàn bá gbé tébò lójú ṣe dúdú tó níbi tí ó gbé ẹ̀wọ̀n ẹ̀sá bó ní ẹ̀sí ṣe fán kátó níbi tó gbé yìí tọ́kì Thank <laughs> you ẹ̀rọ mi nínú àwúsàrá wọn ẹ̀rọ mi nínú àwúsàrá wọn so ẹ̀nà àwẹ́ màá mẹ́rin pé bí àtẹ́yàn bá gbé ń gbà mí ó máa ń pa káwọn afá máì màkà fún yàn gbà mí ó sì máa pàkà máì màkà fún yàn ṣùgbọ́n bẹ̀ tí inú yẹn bẹ́ẹ̀ òun ti ẹ̀ ń tọrọ ẹ̀ nídìí làákàyè rẹ̀ ṣé bá ní sí ṣé kété pé nǹkan ti rọ́ọ̀lù lọ́pọlọ ṣé bá ní sí kété pé ti mú tí yóò ń bà yẹn so nítorí kété pé gbẹni tó bá laysa kullu man waqa'a fil kufri waqa'a al kufru ṣé bá ní sí àmọ́ bá ti wá rí gbogbo àwọn nǹkan yẹn establish tán ẹ̀ẹ́ so a ti rí àwọn mawani ẹ̀ àwọn tí ó lè kọ̀ fún wa kí a má pè yàn kèfèrí ó ti kú fún ni ẹ̀ so Allah a'lam subhanahu wa ta'ala láà bí a sì máa bá rí yẹn bẹ́ẹ̀ lò ní pé èyàn gbọ́dọ̀ kórìíra rẹ̀ èyí ó sì máa bá lò nípa lo ẹni tí yàn kórìíra sí téyàn fi hàn pé yàn kórìíra rẹ̀ pàápàá jùlọ téyàn bá ti mọ̀ pé kò ní kò lè gbọ́wà sí àti ah, bí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ wà sí nítì oní ọ̀sọ̀ pé kí yàn gbẹnu dání àbí rédíò kó gbẹnu dání pé wà sí kí náà ṣe jákùjákù náà sọ so ẹ́ ti pé rẹ̀ níbẹ̀ gbogbo ọ̀nà tó lè fi mọ̀nà ló ti dí fúnra rẹ̀ yẹn so ló yàn bá yẹn nǹkan tó dájú ni pé kéèyàn ẹ̀ ni kí yàn máa sọ̀rọ̀ tó bá jẹ́ bí ọ̀gá yẹn àtẹ́yàn lágbára ti ṣe nǹkan lórí èyàn ma èyàn ma náà ó lè jẹ́ wà kí ṣe dẹ́bà ẹ̀yọ̀ kan ṣe méjì kéde lówó lórí ẹ̀ wà láì Yorùbá máa ń wà láì owó tó wáyé pé owó àti mọ́tò bá máa gọ̀ ni bẹ́ẹ̀ ma wọ mọ́tò mọ́tò lè sọ̀kàrẹ̀ nípa ah, àtọ́kàrẹ̀ irú rẹ̀ kọ́ ní ah, irú rẹ̀ kọ́ ní okùn mi ìwọ́tọ̀ ọ̀sọ̀ báyìí tọ́ọ̀dá ó lè rí gẹ́nà lówó ọ̀magọ̀ so ìgbà mí ìyẹn lè ṣúọ̀ pé ìgbà tí nǹkan ọ̀tá sí lọ́pọ̀lọ́ ni tó bá jọ gáyàn ni èyàn bá lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n mọ̀ pé òní kàpálẹ̀ lórí èyàn ní gbójúmọ́ bá nẹ́bí ṣe bá Abdullahi ibn Ubay ibn Salulu lò tó fi kú nìyẹn ẹ̀tí ọ̀dásán anẹ́bí ma yí pé kódà anẹ́bí ma kó òun ni ra'sul munafiqin òun ni lórí àwọn almunafiqun ó ma dáadáa tó ń ti bẹ́ẹ̀ anẹ́bí sallallahu alaihi wasallam rí pé tóun bá ní kóun lè ma yóò affect nǹkan tó pọ̀ yóò affect dáwà ní Madina ọ̀pọ̀lọpọ̀ àwọn ansọ́rù náà dẹ̀ ní so yóò dáwà alálẹ̀ fún so yóò bá ní sí so anẹ́bí sallallahu alaihi wasallam padà dẹ́ fún ni títí ó fi jẹ́ pé ànábì rí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó òun nìkan títí fà tó fi pé ó padà kú síbẹ̀ so eléba ibẹ̀ láwọn afáàtì yọ̀ dájọ́ pé tó bá jẹ́ pé ríyàn báyẹn ni tó pé táwa gan bá la fẹ́ lè mọ́ àwa gan ni nírò mú má lè mọ́ o fílẹ̀ má dẹ́ fún tí bá ní tí ó fi lọ pàdé ọlọ́wọ́ bá rẹ̀ àbí tọ́lọ́wọ́ bá lè gírí ìforíjì subhanakallahumma hamdik la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk